الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا عباد الله من أعظم الأخلاق التي أمر الله بها عباده خلق الصدق فالصدق صفة حميدة أمر بها الإسلام وهذا الخلق العظيم مطلوب شرعي ومن علامات الصدق الحقيقي الجمع بين العقيدة الصحيحة والعمل الصالح قال الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال سبحانه وتعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ومن علامات الصدق الحقيقي الثبات على الدين عند المصيبة والفتن قال سبحانه وتعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال عز وجل للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانه وينصرون الله ورسوله أولئك هم الصادقون ومن أعظم الصدق الصدق مع الله عز وجل قال الله تعالى طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم وقال سبحانه وتعالى من المؤمنين رجال صدقوا ما عهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ويساعد على الصدق عباد الله التربية وتحري الصدق والدعاء قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ولا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار ولا يزال الرجل يكذب حتى يكتب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد للصدق فوائد وثمرات فمن ثمار الصدق دخول الجنة والبركة والبر قال النبي صلى الله عليه وسلم البيعان بالقيام ما لم يتفرقا فإن صدقا وبينا بورك في بيعهما وإن كذبا وكتما محقت بركة بيعهما أدوك آه، فون الله أبقى أكسسه ètò sí pé onìkan lọ́lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún kò sí nǹkan míì tíyàn tó máa jọ́sìn fún tí máa ń gbára lé yàtọ̀ sí ọ̀nà ọba wa subhanahu wa ta'ala ọ̀nà ọba ìtọ́jọ́ sí pé olóṣèlú ẹni kọ̀ọ̀kan wa tó sì wá ní mùsùlùmí kí ọlọ́run akí ọmọ sàjẹ́ kí a kú sórí ẹ̀sìn islam a tọrọ ìkẹ́gẹ́ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá àwọn ará alẹ́ rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé Islam tọ́pa wá lẹ́sẹ̀ tó sì ìwà yìí òun náà ni máa gbé orílẹ̀-èdè lékè òun ni máa ń gbé fámílì lékè òun ni máa ń gbé àwùjọ lékè bákan náà ẹnì òun náà ni máa ń jẹ́ kí ó lékè kó sórí orí ayé àti ti ọjọ́ ọ̀gbìnlẹ̀ alkiyama tí ìwáyé yìí kò ní sí nínú ìmọ́lẹ̀ kò ní sí lórí ìfọ̀kànbalẹ̀ lérí ìgbádùn ayé débi wípé ọjọ́ gbéǹde alkiyama ó súnmọ́ kí kí ni ìwà náà òun náà ni ìwà òdodo ìwà òdodo pẹ̀lú ọlọ́ọ̀bá wa àti pẹ̀lú ọmọ ànábì Adam nǹkan tí ọlọ́run bá pa wá ni èyí tó tóbi jù nínú pé èèyàn jẹ́ olódodo òun náà ni kó ṣe òdodo pẹ̀lú ọlọ́run bá rẹ̀ kọjá sí pé ní ti ń ṣe ní gbangba òun náà ní í ṣe ní kọ̀rọ̀ bó ṣe já sí pé ó ń pera rẹ̀ ní mùsùlùmí tí gbogbo èèyàn mọ̀ sí mùsùlùmí kọjá sí pé mùsùlùmí náà ni ní kọ̀rọ̀ bó ti já sí pé ọlọ́ọba làwọn èèyàn màmá wípé ó ń pè ọlọ́ọba làwọn èèyàn màmá wípé ó gbára kọjá sí pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ti rí eléyìí níjá sí pé èèyàn ṣe òdodo pẹ̀lú ọlọ́ọba wa bó tilẹ̀ já sí pé ọmọnìyàn òun náà ni ó lè nílapa níwọ̀n àbá díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run bá wọn subhanahu wa ta'ala téèyàn bá ṣe òdodo pẹ̀lú ẹ̀ oríire rẹ̀ tèèyàn ni yóò jẹ́ ṣùgbọ́n téèyàn bá bá lò lọ́nà tí ì sí ọ̀nà òdodo tọ́já sí pé ọ̀tọ̀ ní nǹkan ti fi ń hàn sáráyé wípé òun ṣe fọ́lọ́run ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan ti ń ṣe ní nǹkan tí ọ̀pamọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò rí nǹkan kan ṣe nínú wa aburú sí ọ̀dọ̀ náà bá wa subhanahu wa ta'ala kò ní lápá kankan tó fẹ́ kó bá ọ̀nà bá wa subhanahu wa ta'ala bí kò sí pé irúfẹ́ níbẹ̀ òun náà ni yóò kó èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ayé àti ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọ̀nà bá wa subhanahu sọ pé ta'atun wa qawlun ma'ruf ìtẹ̀lé tọ́lọ́run ó sì máa sọ̀rọ̀ léè tó bá ẹ̀sìn mu tí ò ní lẹ́sẹ̀ nú eléyìí ni nǹkan tí ọlọ́run bá pa ọmọnìyàn láṣẹ tí àlámọ̀rí tó bá di nǹkan tí ọlọ́run bá tọ́jọ́ sí pé ó ní pinnu lé lórí báyìí ní kẹ́sí ẹni tí ọba ṣetán náà ọba ní tìtòdodo irú ẹni báyìí òun ni ó wà fún ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ó tó ròyìn àwọn sahaba ridwanullahi alaihim àwọn tí wọ́n bá nabi wa muhammad sallallahu alaihi wasallam ló bá ibé wọn ò jàmbá àdéhùn tí a sì fọ́lọ̀ pé àwọn ó dúró ti ànábì wa muhammad sallallahu alaihi wasallam nígbà ìdẹ̀kùn àti ìgbà tí ìnira bá dé ọlọ́wọ́ bá sí ròyìn wọn ibé àwọn ẹni yìí wọ́n sàdéhùn fọ́lọ̀ wọ́n sì mọ̀sẹ̀ ìtumọ̀ ẹni pé

pẹ̀lú kọjá sí pé kí àdì ọ̀kẹ́ èèyàn kọ́dá pẹ̀lú ọlọ́run kọjá sí pé ìgbàgbọ́ èèyàn kí ó sí ọlọ́run bá wa subhanahu ta'ala kó sì yá sí pé gbogbo tẹ́ẹ̀sì èèyàn lọ́rọ̀ léèṣẹ́ èèyàn fara ṣe àti tẹ́yàn fi ọkàn ṣe ó jẹ́ mímọ́ fún ọlọ́run bá wa subhanahu ta'ala nìkan tábàlọ́wọ́nú suratul baqara ọlọ́run bá sọ pé kì í ṣe òpin dáadáa oníkẹ́ dojúkọ ibi tí ọlọ́run ọba sọ pé kẹ́ dojúkọ ti ṣíṣe kàábà lára dáadáa tẹ gbọ́dọ̀ mọ́ máa lámàrin yẹn wípé ẹni tó bá gbọ́ náà bá gbọ́ ní ti pàápàá tó sì gba àwọn màláíkà èyí tí tí ó dá wọn lọ́nà ọ̀tọ̀ tó àti èyí tó tí òpin tíra títí alukur'an tí ó pé nírọ́ tọ́jà sí pé gbogbo àwọn ànábì ọlọ́ọ̀bá ló nígbàgbọ́ sí tí dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tí ó jẹ mọ́gbàgbọ́ nù wá fi iṣẹ́ ti bó ó sì nífẹ̀ẹ́ sí ọrọ̀ ilé ayé ìwọ̀n bá ń tọ́nà ọba tó ṣe fún ọ̀nà fún ẹ̀ńtọ́jì alásùnmá ọ̀nà fún àwọn tó béèrè lọ́wọ́ rẹ̀ ó sì ná fún àwọn tó jásí pé wọ́n wọ́ bùkátà bákan náà lọ́jà sí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó tún ń ṣèjọsìn ó ń kírun ó ń yọ sàká tó bá ṣe àdéhùn yóò pe àdéhùn nígbà tí àdánwò bá sì dé yóò ṣe sùúrù lérí àdánwò irúfẹ́ àwọn ẹni báyìí àwọn yẹn gan-an ni wọ́n jẹ́ olódodo èèyàn gbogbo òròyìn tí ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala tí ó kà yìí tọ́já sí pé kìí sí ẹyọ kan kìí sí méjì ó ń jẹ́ kó yẹ wáyé pé ìjẹ́ ìṣe òdodo pẹ̀lú ọlọ́ọ̀bá wa subhanahu wa àti pẹ̀lú ọmọnìyàn nǹkan tí ó fẹ́ jù ni ó débi pé kéèyàn ó ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú ọkàn mímá láì ṣe pé bọ́yé èèyàn ń retí kankan ju wípé èèyàn ń retí ẹ̀san lọ́dọ̀ ọ̀nà ọba wa subhanahu wa ta'ala irú ẹni báyìí ó ní ó ṣe lọ́jẹ́ olódodo ní ti pàápàá nínú àyà míì nínú al-Qur'an ọ̀nà ọba wa subhanahu wa ta'ala sọ wípé tẹ́ bá fẹ́ ma ẹni tó jẹ́ mùmínì ní ti pàápàá ó náà làwọn tó gbọ́ náà bá gbọ́ tí wọ́n ti gba ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí iyèméjì ò sì wọnú ìgbàgbọ́ wọn wọ́n tún wá ń jagun sójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú owó wọn àti dúkìá wọn ulaika humus sadiqun àwọn yẹn gan-an ni wọ́n jẹ́ olódodo èèyàn ẹni tó ṣe pé àtẹ̀sìn àtiwà tọ́jú òdodo ńlọ́pàpọ̀ fún irúfẹ́ ẹni báyìí òun náà lọ jẹ́ olódodo níwájú ọlọ́run bá wa subhanahu wa ta'ala àwọn àpẹẹrẹ tíyàn tó fi máa ma ìjẹ́ olódodo ní ti pàápàá òní pé tí àdánwò bá dé gẹ́gẹ́ bó ṣe já sí pé kò sí bọ́mọnìyàn ṣe lè wà nísẹ̀mí ayé yìí tí ò ní ní nǹkan kan tí ó bà nínú jẹ́ tí ò ní ní nǹkan kan yìí tó já sí pé yóò ṣẹlẹ̀ tí ó kórìíra sí tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá dúró tọ́ lójú ọ̀nà ẹ̀sìn tí ó yà síbòmí tí ó dìdàkudà tí ó já sí pé ó tún lọ ń pe nǹkan míì àbí ń lọ ń ṣe ẹ̀sìn míì yàtọ̀ sí ẹ̀sìn Islam látara àmìwò tí ọlọ́run bá ti fún ọlọ́run bá wa subhanahu wa ta'ala sọ pé irúfẹ́ àwọn ẹni báyìí gan-an lọ́jọ́ olódodo lọ́jọ́ sí pé kìí ṣe pé wọ́n ń dàgbà pé wípé wọ́n nígbàgbọ́ tí wọ́n sì nígbàgbọ́ ọlọ́run bá sọ pé ṣé àwọn èèyàn lérò yìí pé a fi wọ́n kalẹ̀ tí wọ́n máa sọ pé mùmíní làwọn mùsùlùmí làwọn táwọn ò sì ní fi àmì wò kàn wọ́n tọ́já sí pé àmì wò ní wá bá wọn láti yẹ báwo ni ìgbàgbọ́ wọn ṣe rí ṣé ìgbàgbọ́ nítòótọ́ ni àbí gbàgbọ́ òfèrèfé tọ́já sí pé tí àmì ò bá dé yóò kó lórí ìgbàgbọ́ ọlọ́ọ̀bá wọn subhanahu wa ta'ala sọ pé àwọn ẹni tó síwájú wọn ò là níbi àdánwò bí àwọn ayé ò ti là níbi àdánwò bẹ́ẹ̀ náà láàfin àdánwò kẹyìn náà láti lè máa ta alẹ́ tó olódodo ń ta lẹ́ntọ́ ṣe é pé ẹ̀sìn tí ń ṣe ó ń ṣe tọkàntọkàn kìí ṣe pé ń ṣe nípa wípé tí àdánwò bá dé yọ fẹ̀sìn lẹ̀ ta lẹ́ntí ń ṣe lẹ́ntọ́ já sí pé nígbà tára dẹ̀ àtìgbà tí òdìkejì wáyé yóò dúró lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala sọ wípé wọn ò ní fi àwọn èèyàn lẹ̀ lẹ́yìn tí wọ́n máa pera wọn ní mùmìnì tí wọ́n máa pera wọn ní mùsùlùmí títí tó wọ́n fi mì wò ṣé tòótọ́ ni ìgbàgbọ́ tí wọ́n sọ pé àwọn ní sí ọ̀nà ọ̀bá subhanahu wa ta'ala àwọn nǹkan tí máa ń kún yẹn lọ́wọ́ láti lè jẹ́ olódodo pẹ̀lú ọlọ́run àti pẹ̀lú àwọn èèyàn nǹkan tí ó pọ̀ ni lára rẹ̀ ó ní ẹ̀kọ́ tá a bá ti fi rí ọmọ tí n bá fi ẹ̀sìn òótọ́ tó bá fi rí ọmọ tọ́já sí pé ó jẹ́ kọ́mọ̀ yìí pé ẹ̀sìn Islam òun lẹ̀sìn ojú ọ̀nà tọ́lá ọba òun sì ní ojú ọ̀nà yálà nígbà téèyàn rí jẹ àtìgbà téèyàn ò rí jẹ bákan náà tọ́jọ́ kó yẹ wípé ìyẹn máa bá àwọn èèyàn lò pẹ̀lú òdodo ni ìrì ọmọlérí irú eléyìí ọmọ ń jẹ́ kí ọjí olódodo nígbà tí ọba gbẹ́jú ní ìjọ kan anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó pẹ̀lú arábìnrin kan arábìnrin yìí ó wá pé ẹni tó jẹ́ ọmọ kékeré tó jẹ́ ọmọ rẹ̀ pé wá mo fẹ́ fún ọ ní nǹkan sọ ọmọ yẹn wá bá Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó fẹ́ fún ní nǹkan tó tọ́ ni ó ní bẹ́ẹ̀ ni pé òun fẹ́ fún ní tamru Ànábì sallallahu alaihi wasallam sọ pé nítorí fi béèrè bẹ́ẹ̀ ni pé tó bá ṣe pé ìtumọ̀ ẹ̀ ní pé àti ọmọ èké o àtàgbàlagbà o lẹ́yìn bá kúrọ fún tí ó sòdodo ọlọ́ọ̀bọ kọlẹ̀ pé irúfẹ́ níbẹ̀ kúrọ àǹfààní kan náà àǹfààní ẹlẹ́ẹ̀kejì ní pé ẹn tí ó ń rí ọmọ lérí irú eléyìí ìyẹn ni pé tí ń tàn án pé òun fẹ́ fún ní nǹkan tí ì sí pé ó fẹ́ fún ju pé ó fẹ́ mú sọ́dọ̀ rẹ̀ ní tí ń rí ọmọ yẹn lé lórí òun náà ni pé tó náà bá dàgbà kó máa fi ẹ̀tàn kó fi máa bá àwọn èèyàn lò so ìtumọ̀ ni pé tí èyàn bá fẹ́ kí ọmọ akọ́jẹ́ olódodo nígbàtí ọba dàgbà èyàn gbọ́dọ̀ ti máa fi rèé láti kéke èyàn gbọ́dọ̀ fi rọ́ èyàn gbọ́dọ̀ fi kọ́ ọmọ bákan náà lára nǹkan tí máa kún èyàn lọ ni pé kéèyàn ó ní lẹ́mìí pé bí gbogbo ayé bá ń parọ́ orí òdodo lòun ọmọ wà ṣùgbọ́n ẹni tó wá sí ní lẹ́mìí pé ibo lẹ ti fẹ́ rí olódodo àjọ máa parọ́ ni tálẹ̀kì àmọ́ òfìdé gbogbo nǹkan tí òun ọmọ ṣe àbí tí wọ́n máa jẹ tí wọ́n máa mu orí irọ́ nítorí pé kò sódodo láyé má irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò rọ̀ lọ́rùn láti lè máa parọ́ kódà kò ní rìn kankan míì tí wọ́n máa jẹ ju irọ́ lọ torí pé ó ti ní lẹ́mìí pé kò sí ti jòdodo òun ò sì ní sòdodo gẹ́gẹ́ bí àwọn èèyàn míì náà bó ti já sí pé wọ́n ń parọ́ ṣùgbọ́n tó bá ní lẹ́mìí pé tí gbogbo ayé tí bá wà lérí irọ́ òun ó sì wà lérí òdodo yálà nípa tẹ̀sìn àbí nípa tiwà yóò rọrùn fúnrú ẹni bẹ́ẹ̀ láti lè máa sòdodo anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé aleikum bi sidik ó di ọwọ́ yín láti tẹpẹlẹ mọ́ òdodo ní sísọ torí pé ìmá sọ òdodo ìmá tọ́yàn lọ sọ́nà àbí dáadáa ìmá jẹ́ kéèyàn ó rí dáadáa sí i tí ìmá sì ti ń lé rí dáadáa sí yóò ṣokùnfà kí ọwọ́ àlìjánná anabi sallallahu alayhi wa sallam wá sọ ẹrú kan ò ní yẹ kò ní gbò lẹ́ńtẹ́ ọmọ sòdodo tí ó sì máa wà lẹ́mí ẹ̀sẹ̀ ọmọ tiraka wípé bí àlámọ̀rí tulẹ̀ kó rí ìwọ̀nba tí òun bá rí nínú ilé ayé yìí ni òun ò ní da dúdú pọ̀ mọ́ sápà ní tí wọ́n máa ṣe àti tí wọ́n máa sọ òun lòdodo àníbi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bó ṣe ń rọrùn fún débi pé wọ́n fi wá kọ́ sọ́dọ̀ ọlọ́run ọba yìí pé sì dí ìkọ̀ olódodo lẹ́nu yìí ẹ sì rí i pé báwọn yẹn tó lẹ kí wọ́n máa kúrọ́ tó àánà fẹ́ràn olódodo tí ẹnìkan bá wà tọ́já sí pé nínú gbogbo àwọn tí ń tajà ó nìkan làwọn èèyàn ọ̀dọ́dọ̀ rẹ̀ tí ò ní ṣe jàǹbá ẹ̀rí pọ́dọ̀ rẹ̀ làwọn èèyàn máa lọ. bó tilẹ̀ yẹ sí pé ńgbà tí ọba kọ́kọ́ ń ṣe nǹkan yìí ìnira lè wà ń bẹ̀ fún ṣùgbọ́n ìyìn tí padà jẹ́ dáadáa ni torí pé àwọn èèyàn ó pèfà láti lọ sọ́dọ̀ ẹ̀ńtọ́jú olódodo bó tẹ̀lé á sì pé àwọn gẹ́gẹ́ fúnra wọn wọn lè jí òkúrú èèyàn torí pé gbogbo èèyàn iná lọ fẹ́ràn ẹni tí bá ń sòdodo tọ́mọ̀ igbó ọ̀rọ̀ àǹfààní àfìgbà tí ó bá já pé kò ní sí àǹfààní níbi kọ́ lọ sírú ọ̀dọ̀ olódodo bẹ́ẹ̀ lókù àníbi sallallahu alaihi wasallam ń sọ pé nígbà tó yẹ bá ti ń tiraka ti ń gbìyànjú láti sọ ọ̀nà ọba padà kọ́ wọ́n padà kọ́ sọ́dọ̀ ọ̀nà ọba subhanahu wa ta'ala pé ah, ẹni yìí olódodo ni yóò sì fi hàn sáyé pé olódodo ni sí. bákan náà lára àwọn nǹkan tí máa ń kún èèyàn lọ́wọ́ láti lè sọ òdodo òun náà ni mímá bí ọlọ́run pé kọ́nà ó gbé ìjìnlẹ̀ sí irọ́ pípa nínú ẹ̀sìn àti irọ́ pípa nínú ọ̀sìn lára àṣìṣí àwọn ànábì ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti pé wa qur rabbi adkhilni mudkhala sidqin wa akhrijni mukhraja sidq so èèyàn máa ń bẹ́lọ́n lè lórí ànábì Ibrahim ọ bẹ́lọ́n lérí àlámẹ̀rí òdodo téèyàn ó fi máa bí ó ti pàtàkì tó táwọn ànábì ọlọ́ọ̀bá wa subhanahu wa wá lè jẹ́ olódodo èèyàn àǹfààní tó pọ̀ ìlówà ń bẹ àkọ́kọ́ ni pé oore rẹ̀ ó máa pọ̀ sí bí bùkátà rẹ̀ ṣe ń bíyà oúnjẹ òní mà á torí pé àti ọlọ́run bá tí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ kó yé wa anábì sallallahu alayhi wa sallam sọ pé albayyi'ani bil khiyar ẹni tí ó rajà àti ẹni wọ́n sì ní choice wọ́n ní wípé ọjà yìí ò wù mí láti rà máa àbí ọjà yìí kò wù mí láti tà máa máa lẹ́mí ẹ̀ta fàrọ́kọ̀ lókòrógbà tí wọ́n bá ti wà pẹ̀lú ara wọn tí ò tí ìgbọ́jà lọ sílé tí ẹ̀ńtọ́ rajà àtẹ̀ńtọ́ tajà tí wọ́n bá fi òdodo bára wọn lò tí wọ́n fi nǹkan pamọ́ fúnra wọn bóòrè kàfí bẹ àyèmà látàrí òdodo tí wọ́n sọ yẹ ọlọ́run bó ti fi àlùbáríkà sí títà ríra wọn ìwọ̀nba nǹkan tí wọ́n bá ń rí lérè àlùbáríkà ó sì máa wọ̀ ọ́ wọ́n máa rí nǹkan dáadáa gbèsè mùsíbà ó jìnà sí wọn. ṣùgbọ́n tí wọ́n bá ti lè kúrọ́ tí wọn ò sòdodo muhiqat barakatu bai'ihima. ànábì sallallahu alaihi wasallam ní pé adéọ́nà ọba ní pé wọ́n yọ àlùbáríkà kúrò níbi títà ríra wọn. yọ wá rí pé òun ṣe wàhálà òun kó nǹkan jọ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn náà bí ìgbà bí òkú nǹkan jọ ni torí pé òun ló fi kó gbogbo ẹjọ́ irọ́ ìlú jìbìtì ni ó fi kó àwọn nǹkan tí ó kó ló fi kó jọ. bákan náà lára àǹfààní èyí tó yá sí pé ó wà bí kéèyàn máa sòdodo ni pé èèyàn jẹ́ kan lára ń tọ́ lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala kásẹ̀ tó wá sọ pé ọ̀dọ̀ àwọn èèyàn wọ́n béèrè lọ́wọ́ ànábì pé ayọ̀ nurse afton tálẹ́ntọ́ lọ́lá jù nínú ẹ̀dá ọlọ́run anábì sọ pé mahmumul qalb saduqul lisan ìyẹn ni pé saduqul lisan ẹni tó sọ pé tó bá sọ̀rọ̀ bó bá ti sọ̀ lẹ́ẹ̀dì bá ẹ̀ nídìí kẹ́ ẹ yiri ẹ̀ àwọn èèyàn ọmọ yìí pé bá sọ bẹ́ẹ̀ ṣèwádìí jù bẹ́ẹ̀ lọ bó ṣe sọ ma bẹ́ẹ̀ náà àníbi sọ́lọ́rọ̀ àjọsọ́lọ́rọ̀ tó pé ẹni tó lóore jù nínú àwọn èèyàn nìyí mahmumul qalb àwọn sàhábà ridwanullahi alaihim wọ́n sọ pé eré ànábì amẹ́n tó jẹ́ olódodo èèyàn ṣùgbọ́n ta ni mahmumul qalb sọ pé mahmumul ó sì ìbẹ̀rù ọlọ́run sì wà nínú ẹ̀mí rẹ̀ la isma fihi wàlà bagya wàlà hasad kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀mí ẹ̀ kò sì sí tẹ̀m̀bẹ̀lẹ̀ kan nínú ẹ̀mí ẹ̀ bákan náà kò sí kèta nínú ẹ̀mí ẹ̀ àwọn tó lóore jù lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu nǹkan kan lẹ́mìí sí ọmọ làkejì ní ti kéta àbí ní ti tẹ̀m̀bẹ̀lẹ̀kùn bákan náà lára àǹfààní èyí tó tún wà fún olódodo ní pé bó ti wulẹ̀ kí ló fún ma tó ìgbẹ̀yìngbẹ̀yìn sí ẹ̀ ní àlámàrí ìyẹn ní pé òdodo ọ̀padà fojú hàn ọ̀pẹ ọ̀ya ẹ̀sìn rí pé yorùbá náà máa ń sọ pé bí ọ̀rọ̀ lọ́lógún ọdún òdodo ọ̀padà bá àgbẹ̀júwe irú ẹ̀ pọ̀ nínú alukur'an lára ẹni tí anabi yusuf aleyhi salatu wasalam nígbà tí imratul aziz ẹni tó jẹ́ ìyàwó mínísítà nílẹ̀ egypt tó kúrọ́ ma pé òun ló pe òun láti bóun ṣe sìnà tó sì lo ẹ̀wọ̀n látàrẹ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn fún rẹ̀ lọ́fẹ̀ẹ́nu ara jẹ́wọ́ nígbà tó dúdú hàn yí pé alhana hasal haqq pé òdodo ti fojú hàn báyìí kò sí bọ́ọ̀sì fẹ́ parọ́ máa lẹ́yìn àìmọye ọdún tánàbí Yusuf alayhi salatu wassalam tó ti lò nínú ẹ̀wọ̀n ìtumọ̀ ní pé ìnira lè wà fún olódodo nítòótọ́ ṣùgbọ́n àti ọlọ́ọ̀bá ní pé nígbẹ̀yìngbẹ̀yìn tí ẹ ní àlámàrí ọ̀padà jẹ́ òdodo ọ̀padà borí ìtọ́jẹ́ irọ́ èyí wá jẹ́ pabambari rẹ̀ ní pé ẹni tó bá jẹ́ olódodo tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìkan lára nǹkan tí máa jẹ́ kí o ó rí àlìjánná wọ̀ tí máa sókùnfà àlìjánná fún yàn òun náà ni òdodo ẹ sì rí pé eléyìí hàn nínú ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó sọ pé o mú òdodo torí pé òdodo ìtí máa kọ́ yàn ti ń ṣe dáadáa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá di ọjọ́ ìpínlẹ̀ ni yóò kí ọlọ́run bá kí ó sì òdodo ní ọ̀rọ̀ ọ̀fẹ́ nínú àlámàrí ìbá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lò bákanáà àlámàrí ìbáwọn èèyàn lò yálà níbi títà ríra ni o àbí níbi à ń sọ̀rọ̀ fún rẹ ni àbí à ń gbé làbárì fún rẹ ni kí ọlọ́ọ̀bá kí ó gbé wa jìnà sí irọ́ ọlọ́lá ودمر عداك أعداء الدين اللهم جدد الإيمان في قلوبنا اللهم جدد الإيمان في قلوبنا اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تحول به علينا مصائب الدنيا اللهم اتعينا لأسمائنا وبصارنا وقوات محيتنا واجعل الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحم وارحمنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم قوم إلى صلاتكم يرحمكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أي على الصلاة أيال الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله إخوان فإن تسرع تصفف من إقامة الصلاة قد يكي ومجي وكي وكروا كما في على فصلين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 إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها العشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله من حمده الله أكبر الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا حامية تسقى من عين عانية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله